má jẹ́ wálé ayé lásán má má jẹ́ kí tèmi ó gbé kí má ṣe wáyé bí ejò tó kọjá lórí àpáta orí mi kó má gbà bọ̀dé ibi káyé mi má má gbọ́fọ̀ má jẹ́ kòfo má jẹ́ pàṣán láyé tí mo wà ṣó ti parí. báàgì kejì dà. aláyẹ kan lè gbé fún mi. báàgì méjì mo gbé fún ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ ti bẹ̀rẹ̀ àbí. ẹyọ kan ni. ìyẹlẹ bá arúgbó ti bẹ̀rẹ̀ wàhálà yìí nìyẹn o méjì ló gbé fún ẹ o. ẹyọ kan lè gbé fún mi ẹyọ kan ni. ó wà nù ẹ o méjì ló gbé fún ẹ o ní ma ti fún ẹ lọ́wọ́ o. ẹyọ kan ni. àbẹ méjì méjì ló fún ẹ o. Ah, ah, aláyẹ ẹyọ kan ni ẹyọ kan ni. ẹyọ ah, kan ni ẹyọ kan ni aláyẹ. ẹ bá gbé fún ẹ o. wà á ti lọ́wọ́ ẹ ṣe é lọ́wọ́ ẹ ṣe é báàgì kan ló gbé fún mi. ìgbẹ́rù yìí tán ní mọ́tò ẹ dẹ̀ sọ pé wọ́n jẹ́rù yìí ẹ ẹ máa ní sùúrù o. ẹ máa dámiláre dámiláre táyẹ ọmọ lèrè. Ah. mo mọ̀ mo mọ̀ ah, ọmọ lèrè ah, ọmọ lèrè wá ní sùúrù o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wàá ṣì wà bí kò fi orí ẹ̀ pamọ́ sí lálẹ́ títí mọ́jú because ọmọ ilẹ̀ kan wà tí mo ti ń lé tipẹ́tipẹ́ ọmọ ẹ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ ti àgbégbó wọn àsúbíbà ẹ̀ mọ́jú so òun láti wá bí kò sùn mọ́jú ni o tó wá dọ̀nà àmàlẹ́ ìrànlọ́gbọ́ Dámiláre eh? Dámiláre eh? ojú ọjọ́ náà ah, ọmọkùnrin yẹn náà wàá rí ibi sùn náà àgbà méjì wàá rí ibi sùn tó gbọ́ tó gbọ́ tó gbọ́ Nobody do that time. Ilé mi lè lè gbà ní gbé. Ẹ̀sìn wá ṣe ń tà. Ọ̀rẹ́ mi tajọ́ ń gbé ẹ̀ ó lálejò ó bízì ó wà nílẹ̀ ó lálejò. Àwọn ọ̀daràn táwọn wá yẹn lélẹ̀. Dámiláre! Dámiláre! Ah. Wèrè yẹ! Dámiláre mi ni èmi ọmọlèrè. Ọmọlèrè wo? Ah, mi ò gbà bọ́ọ̀lù ọmọlèrè ní kékeré ọ̀pọ̀ lèrè ọ̀rẹ́ ẹ. mi ò mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ mi ò mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ mo ń ṣe wúre lọ́wọ́ nílẹ̀. olóhùn mọ ah, ni mò ń gbé ah, dá mi mo ṣẹ̀ ẹ́ tó lè dáríjì mí kó tí ẹ̀rọ ọlá ọjọ́ kan tí wọ́n bí mi sáyé kó mọ́ mi lára wàhálà yìí kọjá agbára mi mo lẹ́nìkankan. ikú tẹ̀ sùn yìí ó lè dá gbogbo lè padà mami ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́. dùnà dùnà jẹ́ ń bèrè bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ bí kankan sì mo lè gbé bo ni mo fẹ́ máa gbé àtẹ̀mí àtọmọ ẹ̀sìn rèé ẹ̀sìn rèé ẹ̀sìn rèé. oúnjẹ ti ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yóò ṣòro tẹ́tí sùn àbí táwọn ayálégbé wá ti sùn lélẹ́yìn ìṣẹ̀lẹ̀. ẹ ẹ jẹ́ ìgbé wọn náà mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ yé mi dúró ẹ níbo ni mo fẹ́ lọ níbo la fẹ́ máa gbé níbo mo fẹ́ sá sí. mami ilé ìkọ́ṣọ́ tí bàbá rẹ̀ fi lẹ̀ mami mo mọ ogún tèmi náà gbójúlé eléyìí ogún tí mo gbójúlé rè mami àmọ́ mo fi ń dá yín lójú pé tèmi mi bá yìí wà tí mo kú lójú yín máa ń tẹ̀rù máa dìgbà máa kọ́lé fún yín gbé. wọ́n lọ èyí tó ṣe yìí kúndé ẹ̀ka tó èyí ò tọ́ sí mi èyí ò tọ́ sí mi. ẹrù rẹ̀ ló wà lẹ̀ ìjẹta ni mo gbọ́ kadà lọ́wọ́ ẹni tó ń gun tẹ́lẹ̀ àná ni mo ní kọ́ lójú ẹ̀fọ́ tí ó mẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí. ẹ̀ṣẹ̀ olóṣèṣà. kò kó mi lásìkò. irú ò dáa kò bójú mu. ok kò bójú mu sórí àwọn ọlọ́kadà máa ń dìlíva ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹlòmíì dẹ̀ máa ń gba seven k èmi six thousand ni máa gbà lọ́wọ́ ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ sá now you listen to me ọ̀sẹ̀ méjì méjì ni màá máa gbà six plus six èlé nìyẹn. twelve thousand nìyẹn sá. twelve thousand ni wàá máa kó fún mi lọ́sẹ̀ méjì méjì ṣùgbọ́n tọ́jọ́ kan bá lé lọ́sẹ̀ méjì yẹn kó tó kó mi wá ò <laughs> ní láìkí mi o. ẹ sà mo promise yín pé mo ní disappoint yín sà agbọ̀rọ̀ ọlọ́run ẹ sẹ́rí kọ́ ló ń ṣàánú wa ni àti jẹ́ àti mú ni tí n bá tiẹ̀ tiẹ̀ rí nǹkan tí má rí nǹkan fi sẹ́nu àbùṣe ti bùṣe mo dẹ̀ promise yín pé ọ̀sẹ̀ méjì yẹn kò ní pé kí n máa sanwó yín mo promise yín sà. mi lè ní kó máa disappoint mi o in fact èmi láì kí wọn máa disappoint mi tó bá disappoint mi máa ní kọ́ norí ẹ̀ fọ́kọ́ la orí ẹ̀ mọ́ kiri irú òní wáyé sá. o ní ṣe bẹ́ẹ̀. mo promise yín sá. ẹ̀yin yorùbá náà lè pa lówe pé tí ebi bá ti kó nínú iṣẹ́ iṣẹ́ ti bù ṣe. Ah èmi ò gbá náà ògo tó yẹn bá kó ṣiṣẹ́ lọ kó kó mi wá. ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run ṣe o ah. àìrí jà ìlú mùkẹ́ máa kó máa dúró báyìí ó pẹ́ járe fi mí lẹ́jọ́ ó ti pẹ́ jù má máa ṣe yẹn fi mí ta ó ti ń gbé di ọlá tẹ̀ nǹkan ọmọ má jẹ́ àṣírí ẹ̀mí jáwọ́ ni kó lọ mú fíìmù. trust me. ah o ṣe Oh my ṣe o. Um, baby ṣọ́ra tẹ̀gùn tá a ti wà ń bì ọkùnrin kan máa kọ́ tí jáde kan máa kọ́ tí jáde mo lérò pé gbàgbádé ohun tó wà láàrin àti mo ṣàmọ̀ pé owó lè mi ta sí láàyè náà. kí ló máa ń ṣẹ̀yìn obìnrin báyìí ẹ ṣe níṣòro owó báyìí gbogbo ti yín owó ni ó ṣe ń kó wà kásẹ̀yìn báyìí ẹ ó dẹ̀ máa láyé àwòkọ́ ṣé ó ṣe bẹ́ẹ̀ rí ni pariwo kú àtè. nọ́mbà wọn àtèmi nìkan tí ò gbé túùrì ìjọba lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́. àbá àgbàlagbà. ẹ̀yin bá ẹ̀fẹ́ má ṣe eh? bẹ́ẹ̀ náà ẹ mọ̀ pé lẹ́yìn owó ló tún kàn náà. a ti mọ̀ bẹ́ẹ̀ má fọ lẹ́pọ̀n bàbá wa ń bí. ìfúnra yà bọ èyí tó ń ṣèmí kọ́lẹ̀ ń sọ yẹn o. ẹ kí ló ṣe é. mo kí tó ní nǹkan kan la ṣe wá síbi ilé ṣiṣẹ́ aláǹdì la wà ó yẹ kó kó ṣiṣẹ́ àwọn elékeré kúkọ̀ máa lọ ó ní mọ̀ palayé wà ń bí. farabalẹ̀ wà ń bẹ̀ wà ń bẹ̀ àgàlà ń bí. ìjọba ó dà ẹ wà lọ ẹ wà lọ ṣé èmi ti disappoint mi. sọ́ọ̀lì rárá ọ̀jẹ̀ ni. ẹ̀ǹtì tẹ́ǹbọ̀dì bá fẹ́ ń bì kọ́ máa gba ìwé àṣẹ nọ́mà. ó yà ọmọ dáhùn. bèbí ni nfẹ sọ nípa ẹ yà. kí ló tóbi lè mọ̀jú ó lọ náà. owó bọ́ ọ̀run bàbá mi yé ni o. bàbá lẹ́yìn owó wọn tún mọ̀ ó kẹfọ́ ó bá mi lé mi. lórí owó kẹfọ́ pa mi lórí. mo ti ẹ ṣe ètò ga síbẹ̀. <laughs> yé bàbá ami ọba ńlá ìwádìí ẹ̀ka sí ó dàbí ló kẹ́ o bàtà sí ẹ̀kọ́ sí ó dàbí ti jẹ yìí. àfọwọ́wà òwà mo lé tiẹ̀ tó pọ̀ o ó súnmọ́ mo ń bẹ èmi ò jẹ bá wọn dáadáa kò sówó owó ń bẹ. bàmà bàmà wẹ́rẹ́ àyà èmi kọ́ ni bàbá yẹn mi ò mọ̀. a ò ṣe fẹ́ kó máa lọ sáàbẹ̀. bàbá wọn fi wọ́n ṣiṣẹ́ àwọn afáwọn. títí tí ọ̀gá àbájẹ́ omi. àgbà wa ò ló jẹ máa wo bẹ̀ wọ́n bá bẹ̀ ó gara tu àìlè. ẹ̀lò àgbàlagbà. ẹ̀lò àṣírí ọmọdọ́pẹ́ ó gbé wọlé. ọ̀rẹ́ bàbá mi inú mi dùn láti rí ẹ nínú ilé mi káàbọ̀ sínú ilé wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan wo mo wá fẹ́ sọ nǹkan kan fún ẹ o sórí àwọn obìnrin kò sí ìwà kankan tó yàtọ̀ nínú wa àtàgbàlagbà àtọmọdé orí ẹwà tó mi yìí ọmọ mi ni èmi ni mo bí mo mọrú wà tó máa wù kó ń so níjàngbọ̀n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹgbà ẹ̀ sì wà lọ́wọ́ mi tó bá ti ṣe ẹ báyìí ìwọ sáà ti wá bá mi màá fún ẹ lẹ́gbà ẹ̀. Ah. mọ́mi n tó tiẹ̀ ṣẹlẹ̀ ni wípé ṣe rí ẹwà tómi tí ẹ ń wò ẹ kì í ṣe ọmọ bẹ́ẹ̀ èmi ò bá pàdé ní ọmọ burúkú ẹ ṣe wá rí bó ṣe jókòó yìí ẹni tẹ́ ń wò yìí mi ì ní jẹ́ kí èrà kankan ra mọ́ mi lọ́wọ́ mi ò dẹ̀ ní jẹ́ kí áyàn kankan kò yan mọ́ mi lọ́wọ́ torí bẹ́ẹ̀ ṣe ń wo lórí jókòó yìí tẹ́ bá ń wo ojú mi dáadáa ẹwà tómi lẹ́yìn màmá bóun ṣe ń jẹ ẹyin ojú Olódùmarè ló ń jẹ ẹyin ojú tèmi náà nǹkan kan kì í ṣe. òṣègùn mo dúpẹ́ ọlọ́run bá mi wà pẹ̀lú yín nísìnyí tó wá wá sínú ilé wa yìí ó máa jẹ ó máa mú o ẹ̀fọ́ ẹlẹ́mìí méje ni mo dẹ̀ máa rò fún ẹ máa gún iyán tó bá lè jẹ́ àmàlà ni sẹ̀mó ni eléyìí tó bá ti fẹ́ ìwọ sá sọ fún mi máa bọ́ sí kíchìn sí máa lọ sí fún ẹ. mọ́mí ìyẹn ò tiẹ̀ ń ṣe nǹkan tí mo kọ́kọ́ ń wọ̀ ẹ wá tó mi ti máa ń kọrin ẹ̀sìn mi létí ti pẹ́ pé njọ́ ti bá ọkọ̀ dé igi n tó ń jẹ́ ẹlẹ́mìí méje máa jẹ ṣé wàá rí ẹlẹ́mìí méje yẹn gangan ni mo fẹ́ báyìí ẹ torí mo fẹ́ gòkè méjì. ẹ ṣe máa ẹ pẹ̀lẹ́ máa ẹ pẹ̀lẹ́ mọ́ mi. má mi ṣe mà. ẹ wà tó mi nǹkan kan yà mí lẹ́nu nǹkan tí mo rò pé màá bá lọ́dọ̀ mọ́ mi kọ́ ni mo bá mo ti rò pé tí bóyá ti bá dé bí wọn kàn máa le jùmọ̀ mi ọmọ gbajúmọ̀ mi àfìgbà tó ń kẹ́ mi bí ọmọ wọn. ṣé mo pé mọ́mì tó wẹ̀ yẹn wọn ò fi mí ṣeré gbogbo ìfẹ́ tí wọ́n ní sẹ́mi ló ń transfer sí ẹ̀yẹ ṣé o mọ̀ ni so i'm better kò bí ìbára ọmọlúwàbí tó ti fi bẹ̀rẹ̀ yìí ló ń fi bẹ̀rẹ̀ yìí. torí ti tèmi náà ni torí pé o ti ń sọ̀rọ̀ ti tèmi náà lójú mọ́mì mọ́mì ti mọ̀ pé ọmọ gidi ni mí mm. àwa bẹ́tà kí ọmọ bí ìbára ah. tí bá ti ń sọ̀rọ̀ kó máa gbọ́ sí mi lẹ́nu. <laughs> kò sí problem mọ́mì ti náà fẹ́ fún ẹ lẹ́gbàá mi. tí n bá wá sọ pé ó dò gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ wàá bẹ̀ntú ẹ̀ka náà sókè tán pátápátá wàá wá awé awé awé awé bẹ̀ntú. àbẹ̀bù àbẹ̀bù. dúró jọ torí ọ̀rọ̀ kí ni ìrajà náà tí mo ń kókó wa nǹkan ìwo tí mo ń kókó wa kọ. òun náà ni wọ́n kékeré látàrọ. ṣé ìwọ náà pé síbẹ̀. kò kò pé bàbá fifteen thousand lélẹ̀ twelve thousand gámi gan ni mo gbà wò deliver wọ́n wá three thousand sí bọ̀ ẹ bá mi gbà náà ẹ bá mi tọ́jú wọn náà. Ah! ẹ̀yin èèyàn yìí yìnyín burúkú àárín yìí o ìwọ aṣọ ìmọ̀lẹ́kọ̀ lọ́wọ́ wá tààrà náà sí òrò burúkú bí orí burúkú tó sangi ó dẹ́ràn rí ìsìn o sọ pé ìwọ náà kò pé èmi àgbà ìwé ìrọ́wọ́ ẹ̀ràn rí ìsìn àmọ́ ibi tí owó ìbá tán sí ibẹ̀ náà rí ẹsẹ̀ iṣẹ́ ìyá ẹ̀ràn máa dúró sí tí owó ìbá ti kù pé a máa kù pé fún ẹsẹ̀ ìyá ẹ̀ràn ẹsẹ̀ ó rọ̀ ńlẹ̀ nìyẹn o. máa kó wa máa wá wa máa wá wa ẹgbà ẹgbà máa fi àgbogbo ẹ̀jẹ̀ ìparí yẹn ọlọ́run tún bu àṣìyà lójú wa kó gbogbo irun burúkú oko àìmú oko ẹ̀rùn burúkú kó ìwọ́ràn fún mi dìndìnrín àgbàlagbà parí burúkú kó wá ibi tí ń pa ìyá ẹ̀ nínú ìrẹ́kọ̀ rẹ̀ wá ń jẹ tí ìyá ẹ̀rọ máa jẹ nísìn kí ó lè pe yàrá ìyá ẹ̀rọ wa kú síbi ṣogbọ́. ó ní babaláwo kò ní burú kó kó lè kú kójú ẹ̀yìn tó máa fi tọ́jú ayé láìsàn náà lọ wá oúnjẹ fún ìyá ẹ̀ ó yẹ burú. Ah! àwọn ìparí àwọn burúkú ni ìparí gbogbo ìparí tí mo mọ̀ láyé mi ó tó pọ́lọ́pọ́ bẹ́ẹ̀ tú àwẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ tú dùn àgbáni o irú kílẹ̀ yìí o. àdáni wáyé ọba àdáni má dáni fúyà jẹ àdánwò tí o bàbá má gbẹ̀kọ̀ mi. orí bá mi mi má má burú ẹ̀dá bá Oh. ṣe ló pọ̀jù. attached to flames on the bed. hello. ẹni dáná àtẹ̀tẹ̀ ló lọ́mọdé mànílá gbà aláìlówó kì máa rí ṣọ̀lẹ ayé ni mo máa bò ẹ ṣe ń pè mí lànà yẹn sà bí mo ṣe ń sáré bọ̀ as in eh, mọ́tì mi wọ́n eh, kiri ọjà lọ wọ́n wá jánà mọ́ mi lẹ́nu eh, mo wá gbà wọ́n as in wọ́n jánà mọ́ mi lẹ́nu. ìyá wa kú àbí. no wọn kú sà wọn kọ́ lẹ́sẹ̀ lẹ́sà. owó mi wá ń kọ́. sà owó yẹn ọgàn ni problem. Uh, drop kí mi síbẹ̀. sà tí n bá ti she ṣiṣẹ́ èmi ọ̀la ẹ̀ máa wọlé máa kó gbowó yẹn wá máa kó wá mo promise yín. ṣé fẹ́ gbọ́ ọ̀kadà mi lọ́wọ́ mi drop kí mi síbẹ̀. tó ní kó fi kí ilé ìwéré ní ẹ̀yìn. ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀ wọ́n ah, ah, àbá ṣe ń ṣan létí ẹ̀. ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀ I'm not gonna repeat myself again. fi kí mi sílẹ̀. ẹ̀wọ̀n náà wọ́n ní o. kí ló ṣe wèrè lélẹ̀ yìí ó sì. ìlú bá wọlé. ṣé ala. ẹ jókòó kí làdéhùn tó wà láàrin mi àti ẹ. ẹ ẹ ẹ ẹ sọ fún mi di last time pé wọn kì í jẹyìn lówó sà jẹyìn lówó. ìbálẹ̀ ẹ̀ kókó wa. aṣọ àlẹ́ òye kí n ti kó gbogbo ẹ̀ wá lánàá sà àná àná yẹ̀ sàn lánàá. ó dẹ̀ kó wa lánàá kí ni mo sọ pé máa ṣe fún ẹ tí o bá kó mi wá ẹ̀kọ́ fún mi ọ̀pọ̀ tó ní ti máa kó yẹn wá lọ là ọ̀la ọ̀la ọ̀la olóògùn ọ̀la bàjẹ́ mo ní kí ni mo sọ pé máa ṣe tó bá fún mi lóògùn. ẹni jẹ́ kí n rẹ létí mo ní máa la orí ẹ̀ mọ́ kiri. ẹ sọ bẹ́ẹ̀ sàrẹ́ sọ bẹ́ẹ̀. dọ̀bálẹ̀ sí wa dọ̀bálẹ̀ sí. mo lè pè ọ́ lówó mo lè pè ọ́ lọ́kadà wọ́n mi kì í yẹ àdéhùn. nkọ́kọ́ tí mo sọ fún ẹ tàbí tí wọn náà rántí béèrè lọ́wọ́ mi tí fẹ́ kó mọ̀ ọ́n sì ni pé èmi ò kí ń sọ̀rọ̀ kí n má ṣe bẹ́ẹ̀. no promise ni sir. ẹ gbé dìde. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n wí wọ́n wí. dúró ẹ pé dídé ẹ pé dídé ẹ sún orí ẹ mọ́. orí tí o gbọ́dọ̀ tó kàn kàn bàbá mi ìyá ẹ. Why do I have to be the one to drive you all the time? Eh? Anyway, that's the key. You do the driving today. No, I will not take that. Ṣùgbọ́n wọ́n ní ọkọ. Eh, ọkọ lolówó orí aya so you should be in charge take charge so you're driving this car today. bàdá mi ibo ló dà o. ó ṣe bí ìyàwó ẹ̀gbọ́n ẹ pé ibo ló ń gbẹ̀gbọ́n ẹ lọ. bàbá ọkọ mi ẹ̀yin ṣe má ṣe ẹ̀ lé mi ẹ ń torí Ọlọ́run lé mi tí mo wá bá tí mo wá take time pẹ̀lú ọkọ mi <laughs> so um, anyway ẹ lè dá wa dúró because I need a lot to do today but not to worry màá bá yín ra nǹkan ẹ má wọrí ṣe bẹ́yìn lẹ̀ ṣáàjẹ̀ kan láyè tí wàá mọ́nú ilé. àbọ̀ àbọ̀ àbọ̀ ó yà wọlé wọlé wọlé. dẹ̀ lẹ́lòmíì yàtọ̀ sẹ́yìn ẹ dẹ̀ mọ̀ pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni ẹwà tó mi lè ṣe fún yín débi pé ẹ máa máa sá fún ẹwà tó mi ẹwà tó mi tó jẹ́ pé kò sùn yín ní tẹ́lẹ̀ ẹ tó wá dẹ̀ tẹ́ ń sá fún nísìnyìí ẹ wo nǹkan tó bá ṣe ni kẹ́ jẹ́ kí n mọ̀. àbúrò sórí e, èmi gan fúnra mi. Um, mi ò really understand nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹwà tó mi mọ́ àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ajá tó rí ni tó ń yọ̀ mọ́ ni tó bá ti di pé ó ń rí ni tó ń gbó kéèyàn tètè sá fún ni ní ẹwà tó mi tó jẹ́ pé mo mọ irúfẹ́ tó ní sí mi mo mọ irúfẹ́ tí mo ní sí mo mọ bí mi àti ẹ ṣe ń play love ó wá dẹni tó jẹ́ pé tí bá dì mú sí níṣẹ́ ló má dàbí ìgbà tí mo bìnrin gbóná mú ni tí bá fi ọwọ́ kan lára báyìí níṣe ló máa dàbí ìgbà tó yẹ pé àwọn ẹ̀gún kan wà nínú ara ẹ̀ tó ń gún mi ní ọwọ́ èyí tó ṣe wàá jẹ́ ìyàlẹ́nu jù fún mi ni wípé tí ẹ̀wà tó mi bá ti yọ lọ́ọ̀kan báyìí ah, níṣe ló máa ń dàbí wèrè ó máa ń dàbí ìgbẹ́ lójú mi mi mọ nǹkan tó ń fà kò yé mi náà. ẹ wò bọ́dá mi ṣèbọ́kùnrin ni ọkùnrin lèmi bí mo ṣe wà yìí àwọn ọkùnrin tá a bá ti rí nǹkan tá à ń wá lára obìnrin a máa pa wọ́n tí a máa fi wọ́n lẹ́yìn èmi ò ṣe ẹwà tó mi ah, ẹwà tó mi ló ń ṣe mi ah, tí ẹwà tó mi ò bá ṣe mi ni ọlọ́run mọ nǹkan tí ẹwà tó mi lọ tójú bọ̀ tó ń fa gbogbo wa pálapàla yìí nífẹ̀ẹ́ tó yẹ pé mi àti ẹ̀ tí ta ti ń bára wa bọ̀ tó jẹ́ pé àwọn èèyàn wọn fi irúfẹ́ tiwa wọn fi ń tọrọ ni ọlọ́run mọ orú àwọn tó lọ ṣe ọlọ́run mọ ilé oníṣègùn tó lọ ọlọ́run mọ kan táwọn afáburú kan ti lọ gbéjẹ fún tó dẹni pé ìyàwó mi tó yẹ pé ti bá fọ ọkàn ara báyìí ara ẹ̀ tutù ni a máa tutù bí ọmọ tuntun ní ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí ní ọmọ jòjòló ó wà dẹ́ntọ́ ẹ pé tí bá fọwọ́ mú tán sìn báyìí gbogbo akọ máa gbóná mọ́ mi lọ́wọ́ gbogbo ẹ̀gún burúkú máa gún mi lọ́wọ́ ó wà ní kí n má sá fún èmi má sá fún o èmi ò ṣe nǹkan kan fún o òun ló ń ṣẹ̀ mí lọ́wọ́ lọ́wọ́ báyìí má sá fún. ẹ wo ó ti yé mi tí n bá lọ́rọ̀ yín ò yé mi irọ́ ni mo pa bóyá kẹ ẹ ṣì fún ẹwà tó mi ní time díẹ̀ kẹ fi notice ìwà ẹ̀ dáadáa so ẹ lè dé jókòó ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe tí ò dáa o nǹkan báyìí ló ń ṣe tó dáa o òun náà máa change ṣe gbọ́bọ̀dá mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ìyẹn ò ń ṣe problem ìyẹn ò kì í ṣe problem tèmi tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn èmi máa pè máa sì tẹ̀ down láti confuse kó má ṣe gbogbo nǹkan tó bá ń ṣe mọ́ tó bá gbọ́ fine wọ́n tí ó bá dẹ̀ gbọ́ oníkálukú máa lọ́nlọ́ ẹ̀ máa try láti ṣe bẹ́ẹ̀. Tóyìn <laughs> kí ni nǹkan tó ń bẹ ẹ lẹ́rù nǹkan tí yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ó ṣe máa jẹ́ sìn lẹ́rù ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lẹ́rù. Seriously, I'm not scared. Are you sure? Very sure. But ó wà obvious pé ẹ̀rù ń bá ẹ gbogbo reactions ẹ yìí ó ń jẹ́ kí n mọ̀ pé ó ń bẹ̀rù. Well, but I'm not. You are not? Sure. Are you sure? Very sure. Oh. Okay. obìnrin wá sílé hmm? mo rí wọn àti obìnrin lórí kọ́lá dúró dúró ẹ̀ wá sí náà kò yẹ kó máa kéjà rẹ ní sọ́lọ́kẹ̀ ah, àwọn máa ń jẹ́ kó rọrùn ẹ̀ kó wá tẹ̀ sí lélẹ́ kó ṣàlàyé fún mi àwọn ah, jẹ́ kó rọrùn ẹ̀ fún ọ. orí mi kó má gbàgbọ́dé ibi káyé mi má má gbọ́ fún ọ má jẹ́ kó fọ́ má jẹ́ pàṣẹ. ẹ kò sí wàhálà so ẹ try to make it work all right god bless you. ẹ pẹ̀lẹ́ sà. bọ́dà ẹ ká sùn báwo ni iṣẹ́ wa pa. àdúpẹ́. Mr. Um, ọmọlèrè. Mr. ọmọlèrè ah, ah, but ẹ wá bí last week yẹn nípa ọ̀rọ̀. security security ẹ. organic wá ń jẹ tana wá ìtẹ̀ fi wá. Ah, ẹ wo bọ́dà wọn ní parọ́ fún yín o ṣẹ́rí jẹta yẹn kò sí wọn náírà lọ́wọ́ mi tí mo lè fi jẹun dẹ̀pọ̀dẹ̀pọ̀ owó mọ́tò kódà gùn yín tí mo wá gan kò jọ pé mo tọrọ kiri mo débi. ẹnu wa ní tán o tẹ bá wọlé gbá pé nígbà tí ẹ ń wọlé bọ tẹ bá ti rẹnu géètì ẹ̀dá rẹ pé a ti gba géètì wọn ṣètì láti àná lọ̀gá rẹ̀ ti gbẹ̀lò míì síbẹ̀ ṣòkò dẹ̀ sí nǹkan ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti àárọ̀ àná gan báyìí ṣòkò sí nǹkan tí mo lè ṣe sí yẹn. Eh, eh, ẹ ẹ ẹ jọ ń torí Ọlọ́run Ọlọ́run ò ní bá ti jẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mo fọlọ́run bẹ̀yìn ẹ ṣàánú mi àti jẹ àti mu ni kí n tiẹ̀ lè máa tọ́jú ìyá mi ẹ ṣàánú mi. Eh, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ ńlá ni but nǹkan ẹ̀pítì mọ́ tí mo lè ṣe fún mi pé tó bá yẹ pé ẹ mọ mọ́tò wa bá ṣì wọ́gbọ́n kan dá sí. mọ́tò wíwà ẹ wo bó jẹ́ tírélà ni màá wà. tó bá yẹ pé ẹ lè wa mọ́tò nítorí bọ́dà mi kan ẹ ṣẹ̀lẹ̀ láti abroad ni ṣé ti so gbàrẹ́ ti dé sí wọ́n máa ní di driver àti máa káàkiri gbá àtàwọ̀ méjì bẹ́ẹ̀ so èmi á fún yín nọ́mbà sí i ṣé tí bá ti fún yín nọ́mbà yẹn ẹ try ẹ máa pè wọ́n before kẹ́tíkẹ́yìn tó pè wọ́n èmi máa bá yín pè wọ́n máa sọ fún wọn pé nǹkan báyìí báyìí báyìí báyìí so màá lè jẹ́ kọ́ mọ̀ pé èèyàn gidi ní tẹ́yìn òde ní fọ́ǹbù ń bẹ̀. ẹ wo mo fi ń da yín lójú wípé tẹ bá fìlè bá mi ṣe lóòótọ́ àti lòdòdò tán lè gbà mí mo ò ní bójú yín jẹ in fact ẹ ní ìgbẹ́ pẹ̀tẹ̀ ẹ bá mi wáṣẹ́. ẹ ti jẹ àti mú náà ní èmi nìkan lọ́wọ́ ìyá mi ni èmi náà mo wá ìdí mi fún ẹ̀ ṣàánú mi ẹ ṣe ẹ má ṣe mistake o bó tẹ̀ jówó káàdì yẹn mo lè rà fún mi. nọ́mbà yẹn nìyẹn. ẹ ṣe gan ẹ ṣe gan. mami báwo lẹ sẹ́yìn báyìí. Ah, yípadà ti wà yípadà ti wà dáadáa ṣé bó rí i pé bó ṣe wú tẹ́lẹ̀ yẹn kò wú tó bẹ́ẹ̀ mọ́ yàtọ̀ sí yẹn bó ṣe máa ń gbé mi wìwìwì yẹn ó ti yàtọ̀. ṣó dáná lórí pẹ̀ ń lọ àwọn yín déédéé ṣá. Ah, ah o jẹ́rìí mi káàtì mi iṣẹ́ ọmọ kékeré ó ń lo eh, ọmọ lèrè ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ àmọ́ èyí tó ṣe pàtàkì ibẹ̀ jùlọ ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ ń kájọ́ o ṣó o sì rí ah, inú ayé yìí Yorùbá ní àsìkò ara là á búra ìgbà ara là á búra ẹnìkan ìbú Ṣàngó nígbà ẹ̀rùn ṣọ́rọ̀ mi yé ẹ mo fẹ́ kó fẹ́ ìyàwó wá fún mi sí. màámi ọ̀rọ̀ wo lẹ ń sọ màámi kí n lọ fẹ́ ìyàwó wá sílé sínú ilé yìí ah, ẹ màámi ṣé ẹ ti gbàgbé wípé gbogbo nǹkan tá a kó yìí kó jọ bí pàṣẹ bára ni aṣọ ọrùn mi yìí wọ́n fún mi ni gbogbo nǹkan tá a kó sínú ilé yìí sìn wọ́n ń bùn wá ni then màámi àwọn ọmọbìnrin yìí sìn yìí wọn ò dúró sí wulere mọ́ ọlọ́run ṣògo ló máa ń bá dúró gba tí n bá gbéyàwó wá sínú ilé yìí kí mo fẹ́ fi kún un ẹsẹ̀ yín ló wà níbẹ̀ ta yín náà sí lọ́wọ́ tí n bá gbéyàwó wá sí yìí kí mo fẹ́ fi kún màámi. dùnà jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. màámi mò ń gbọ́. ṣé wọ́n rò pé báyìí ni ó ṣe máa rí lọ ni yorùbá ní ọlọ́run tó dá ẹnu níbùbù ó ti dá ń ta fèsì ìwọ mọ̀ bóyá ńgbà tó bá fẹ́ yàwó wálé ní nǹkan máa yí padà ó mọ̀ pé ọmọ mi tó jóbìnrin ẹlẹ́sẹ̀ rẹ̀ ọmọ ni yàtọ̀ sí yẹn wà yìí o ó lè jẹ́ tó bá ti bímọ gbogbo nǹkan máa dá ní ọmọ tá a bá bí ni ó bá di akóredé olóhùn tó dẹnu ń bùnbùn ti dáńtà fi sí i báyìí kọ́ ni ó máa rí lọ gbogbo nǹkan ó dáa wo ọmọ lèrè ọlọ́run ó gbé ìgbà tuntun dé ọlọ́run ó pàgbàdà lọ fẹ́ yàwó wa fún mi tó bá fẹ́ dùn mí nínú lọ fẹ́ yàwó wa o. màámi mi lọ fẹ́ yàwó ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ó dààmú dúpọ̀ máa fẹ́ yàwó wálé. ọ ṣé ẹ ṣe pé òǹga mi kí mú yàwó wálé mo ti gbọ́ màá mú wá kí mú wálé màá mú wá ṣé ẹ ṣe má gà mí o. mo ti gbọ́ yín màá fẹ́ yàwó wálé wa mi. kò ṣe ọkọ mi ah, ah. ilé ayé ilé tó bá òun ọ̀ọ́ má rẹwà wálé wá bẹ́ mi o. ẹ ẹ màmí ṣẹ́rí mi fẹ́ bọ́ sí gbòòrò ń kí n lọ já mọ́ra wọn ẹ ṣáà mọ̀ ó yìí ní nǹkan tó yẹ kí n rà fún yín fẹsẹ̀ yìí ní já mọ́ra wọn kó lè dùn sò máa dé tán màá mi. kò dáa kò burú ọkọ mi ní sùúrù o ṣe jẹ́jẹ́ o rọra o. má pẹ́ o hmm? mm, mo dé tán. má pẹ́ o má jẹ́ wọ̀nàwọ̀nà o o ti gbọ́ má pẹ́ o owó tà o owó oore ló pa òní ṣì ní ẹlẹ́dàá mi ó ṣu ẹ lọ yóò ṣu ẹ lọ rí mi ó sìn ọ lọ sìn ọ bọ́ o o ti gbọ́. fellow? Yes. Kí ló ṣẹlẹ̀? Mo mú sọ pé kó má pè mí mọ́. Mo ti sọ fún mi èèyàn fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Má pè mí mọ́ náà. Ah, ṣé dandan ni? Kó ṣe dandan náà. This is my phone. Èmi dẹ̀ ni mo lè decide ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ or not má pè mí mọ́ má pè mí mọ́ tí o bá fẹ́ kan àbùkù má pè mí mọ́ o. ó wàá tó mi lọ́la ọkọ mi ah, ah. yorùbá ní tẹ̀sìn bá ti dá ni a máa ń tún gùn báyìí ni kí ló dé sórí jágẹ̀mí sọ nǹkan fún ẹ o sọ tá a bá ní ká dijú báyìí kẹ́ni burúkú kọjá àìmọye ẹni re ló màmá kọjá lẹ́gbẹ̀ẹ́ ni fọmọkùnrin láyè náà tí ẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ ẹ o bọ̀bọ̀ yìí o serious so lára àwọn tó yẹ pé ọkọ̀ máa fẹ́ gba nǹkan lọ́wọ́ obìnrin tẹ́ pé wọ́n máa fẹ́ máa tàn jẹ ìfẹ́ ìtàn ló ní sí mi mo lè ti realize so kí ni fẹ́ máa bá sọ. ọkọ ma n gbogbo nǹkan tó sọ lójú mo understand síbẹ̀síbẹ̀ náà mo wà ládé lórí. ṣé bẹ́ẹ̀ mi bí ẹni ó dán kí wọn náà bímọ o ò ní káàkùrún lágbára ọlọ́run o tí ẹ̀ fún láyè kàti ẹ̀gbọ́n nǹkan tó fẹ́ wí lára àwọn ọkùnrin tí ẹ pé èèyàn tí ti gbọ́dọ̀ máa ríyàn pẹ̀lú ni ah, mi ò lè sọ pé torí pé mo fẹ́ fọkọ àbí torí mi ò wọkọ àbí nǹkan kan nǹkan ṣáà anybody tó bá ti wá máa ìwé ìṣá ni kí n tẹ̀lé ah no now mo ń pé lágbára ọlọ́run ah, ọmọ ọdún mélòó ni mí lágbára ọlọ́run ọkùnrin tó bá jẹ́ ti tèmi tó máa jẹ́ adé orí mi tó máa jẹ́ alálùbáríkà ọkùnrin ah ah ó máa yọjú màá dẹ̀ fẹ́ lágbára ọlọ́run àfẹ́ra wa màá bímọ fún màá dẹ̀ máa gbégbé àlàáfíà afterwards but kí ọmọ kékeré kọ́ ni ẹ mọ́ ọmọ kékeré kọ́ ni ẹ mọ́ ọmọ kékeré wo ni ẹ mọ́ wọ́n dá lóhùn kó fún lẹ́sì fún lẹ́sì ayọ̀ ah, mo fẹ́ gbọ́ ọmọ ẹ̀pọ̀n náà ó dá sọ fún pé òkè ọmọ kékeré ni ẹ ò tí ì dàgbà jù ó ti dàgbà jù o èmi lọ sọ́dọ̀ yasade o wo má yẹ kọ́rọ̀ ẹ̀sùn mi o. àdàbẹ̀ ẹ̀sọ́ àbẹ̀ ẹ̀sọ́ kẹ́sì. omi mo dáàbò Eh? mo dáàbò ẹ eh? eh? Eh? ó fẹ́ fún mi lówó ah, ó lábòbò ó fẹ́ fún mi lówó kẹ thank you ó fẹ́ fún mi lówó kímù ah, ọ̀dẹ̀ ó fẹ́ fún mi lówó èèlò lónírọ́ tó ń jẹ́ lójú lẹ́ chicken change lónírọ́wọ́ chicken change kò sí iye tó béèrè lọ́wọ́ mi tí mi ò fẹ́ mo ṣe wà mo ní dollars mo ní pounds mo ní euro so kò sí nǹkan tó fẹ́ tì mí fún ẹ wòó sí wò bí jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ kó tẹ́tí ẹ lẹ̀ kó máa gbọ́ o kàn ń stress ara ẹ káàkiri ọ̀dẹ̀ ni ẹ̀ nà yes ọ̀dẹ̀ ni ẹ̀ o mọ̀ wò ó bó ṣe ń wò mí ó ń wò mí mò ń wò ṣojú rogodo bẹ́ẹ̀mi yíyà o ò tí ì mọ̀ òkè jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ o kàn ń dààmú ara ẹ káàkiri ni wò gbogbo wàhálà tó ń ṣe káàkiri ọmọ lèrè ẹlẹ́dàá ọmọ ọlọ́mọ tẹ́ ẹ fìyà jẹ olóyìn yẹn ló ń pè ní dápadà orí fẹsẹ̀ lórí padà dápadà dápadà dápadà dápadà wò ó kókó ọbẹ̀ tó bá fẹ́ jẹ́ kọ́mọ ẹ̀ náà di orí àdé àdé orí àdé àdé orí tó bá fẹ́ náà di orí tó ṣe pàtàkì jù wò ó wò ó bí tó bá ti ṣàdúrà fọmọ yẹn ọmọ ẹ ti náà di orí tó dáa nìyẹn ó máa rírọ àwọn èèyàn gidi báyìí àfi lọ́kàn balẹ̀ ó ti yí ẹ á pàdé àwọn èèyàn gidi adékọ́lé ọ̀jẹ́lérè àwọn gan wa tí wọ́n ti rí alùbájọ́ gbogbo ẹ̀ kàn dàrú mọ́ wọn lójú but gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ wo bí jọ ìyá mi gbà síbẹ̀ kò dààmú ẹ̀ ẹ́ ẹ́ mútu ṣé bàbá ẹ́ kò dààmú ẹ̀ ẹ́ jọ jọ jọ jọ jọ. èyí náà lẹni ajá adìyẹ tó ń sùn kí wàhálà òun tí mò ń la ìwà ẹ̀wọ̀n lọ́hùn. Ah. ẹ wo time time mi àwọn òṣìṣẹ́ máa ti máa close báyìí ah, ẹ wo traffic máa ti wà everywhere ká lọ. mi ò understand àlá tí mò ń la yìí. Ah. ẹ lálà. Eh. ẹ wo lágbára ọlọ́run àní rí lábúrú ṣe ti gbọ́ àlágọ̀ ẹ ṣáàjì àlọ́ síbi táwọn ọ̀ka tuntun dé àní rí lábúrú lágbára náà ẹ ṣáà. Yeah amalere kò pọ́sibú o lè bá mi nà á má fi jẹ́ kó bá tèmi nà ọ́ ìlera nàìjíríà ẹ̀ láti ewu ọ̀pọ̀ nàìjíríà ọkọ̀ ọmọ tí ń jáde lọ ò lè kó bá mi mò ń lọ bí kò nà mí ń jáde lọ lórí yẹn ó dá mi ẹ ìwà wà ìlera nàìjíríà ṣe máa ẹ ṣe rí báyìí náà ẹ láti ewu ọ̀pọ̀ ó tilẹ̀ kó rí. ẹ sà ẹ ẹ ní bínú sà ẹ sẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń wò mí one naira sí lọ́ọ̀nù àti gbẹ̀rígbẹ̀ inú kò lu mo ti ń bọ̀ inú kò lu gbẹ̀rígbẹ̀ rẹ̀ mo ti ń bọ̀ sá. ẹsẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run wá sí bíbá pẹ̀lú ògo Ọlọ́run sá ẹ ṣàánú mi sá ẹ ṣàánú mi sá. fóònù ilé ah! wọnú mọ́tò just let just wọnú mọ́tò wọnú mọ́tò. It's ah! late, man nàìjíríà yìí máa lágbára yẹn máa ń jẹun náà jáde wọ láti Ìkòròdú gbẹ̀rígbẹ̀. Um, ọmọlẹ ìjọ tiẹ̀ rántí pé mò ń travel láìpẹ́ yìí. Oh, yeah, I think um, by next week, I'm going to UK. And um, mo rí pé ọmọ tó da ni ẹ́, mo dẹ̀ rí gbogbo akitiyan tó máa ń ṣe mí, kí tó pè báyìí ti jẹ́ mi. So I have this big surprise package for you. Surprise, sir? Ah? Yeah, it's a big surprise package. In fact, mo lè dúró láti gbé surprises You really deserve a award. Let me tell you now. Um, tó next week, I'm giving you five million naira. My, by, don't bite your tongue, my. I'm giving you five million naira, yeah? five million naira sir. ẹ i'm giving you five million naira kò fi state of business kí wọn náà kò dá dúró kò lè jẹyàn láyé ṣùgbọ́n. <laughs> sir ṣé kò ṣe pé mò ń lálà sir. no you're not dreaming owó ọ̀tẹ̀ now i mean you were there for me gbogbo àti mo need there. mo pè lọ́wọ́ kan ò ń jẹ́ mi so i mean i have to commend you for that and then surely you don't need to thank me ọlọ́run fún mi ní owó láti ná fún èèyàn ni because tí n bá ná fún ẹni tó need there. ó mọ̀ pé owó tó ń wo ìyànjọ́nú ni ó wà lọ́wọ́ tèmi lé nìní ó lè wà lọ́wọ́ tẹlẹmí lọ́la so bí ọlọ́run jẹ́ ìjọkọ̀ jẹ́ pé pé wọ́n ní òkè òkè báyìí lọ́wọ́ fún ni máa ń gbé o get it so i'm just doing that má wọrí má wọrí má wọrí. Yeah. Yeah àmì o. tí amen mo lè ka five million one million naira lábẹ́ mo pé five million naira àti. ọmọ rẹ that that's alright that's alright that's alright that's alright má wọrí. Um, tèmi ṣáà ni pé owó ti fẹ́ fún yẹn lò ó fún nǹkan tó dáa establish ara ẹ set ara ẹ up kó lè jẹ́ èèyàn lọ́la ṣùgbọ́n. ọ̀rọ̀ sà ẹ ṣe gbọ̀mọ̀dé pẹ́ sà ẹ ọtún láyẹn Wednesday ni ẹ sà ah in fact ẹ ṣe mọ̀dé pẹ́ kan sà ọlọ́wọ́ àpọ̀lù yín sà ọlọ́wọ́ àpọ̀lù yín sà. Adéjọkẹ́ Adéjọkẹ́ Adéjọkẹ́. Adéjọkẹ́ kí ló dé tó fi ètò sí tó tó ọ̀rẹ́ wa dàbí ẹni tó ń fẹ́ná tí ò ń fẹ́ sí ra ṣé o mọ̀ yí pé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ìpè tó sẹ́fún lọ́jọ́ sí ìpè tó ń lọ já mọ́ ẹ̀ kó sàdúrà kó sàdúrà kó sàdúrà má jẹ́ kí n má jẹ́ kí n ọmọ rẹ̀ ò ní láti ọmọ rẹ̀ yóò sì ti bá wọn yóò sì ti bá wọn ṣé mi sì fọwọ́ ra mi síra mi báyìí wọ́n lọ àfi kí n wá ọ̀rẹ́ mi kan kí n lọ bá ọmọ ẹ̀ kí n bẹ́ kí n bẹ́ o kọ́mọ mi ládé orí o kó fọ́kọ o kó bímọ o kó rí ibùjókòó ayọ̀ ah. ìwọ ọlọ́run aláyé again ó sì wá ń di gbogbo gbà ó ọlọ́run wa kọ́ mi mọ̀ ṣe o torí mi tí ì mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí. Hmm. orí mi kó má gbà bọ̀dẹ̀ ibi káyé mi má má gbọ̀fọ̀ má jẹ́ kòfo má jẹ́ pasán láyé tí mo wà ṣó ti parí ṣó ti yá. àwùsù bí láì mìíràn ṣàìtàn ìrọ̀jẹ́ ibi sinmi láìra mọ́ ni ọ̀hún ìyá wa ẹ̀yin náà kó kù ẹ kó kù òwúyẹ́ òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ yín wá dàbí ọ̀rọ̀ ẹ̀wìrì tó ń fẹ́nà tó ń fẹ́nà sì di ara ẹ̀ ìyá wa ayé ò ṣe yín o èmèrè ò ṣe yín àjẹ́ ò ṣe yín ẹlẹ́bẹ̀ lóògùn pẹ̀lú òsì ṣe yín orogún kankan ọ̀dẹ̀ sí ń di ọ̀rọ̀ yín o ẹ̀yin fúnra lára yín lẹ̀ ń ṣera yín ìyá wa èpè tẹ́ ti ṣe láìmọye ọdún sẹ́yìn òun ló ń jà yín òun ló ń jà yín òun ni ò jẹ́ kó mọ yín ládé orí ó ní ọ̀rẹ́ yín kan ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ìwé yín kan tí ọ̀rọ̀ owó ṣẹlẹ̀ láàrin méjèèjì tẹ́ ẹ ṣépè fún òun ló fà á. owó àjọ yẹn ló gbé mi wá mo retí yín títí tí lánàá mi ò yín ṣẹ̀dẹ̀ mọ̀ pé mi ni mò ń gbà lóṣù yìí torí ọ̀rẹ́ gbọ̀ngàn ló jẹ́ kí n wá bá yín ṣe kẹ́ wọlé kẹ́ bá mi kó owó yẹn ẹ ṣe ẹ mọ̀ lóòótọ́ náà ó yẹ kí wàá rí yín lánàá àmọ́ ó ní nǹkan kan tó nǹkan tí mo tẹ̀ tó wá fẹ́ rí yín fún ni pé ẹ jọ ń torí ọlọ́run ọlọ́run ò ní ti yín láṣìírí mo wá fẹ́ kẹ́ bù mí ní àṣírí kan nínú oṣù mi lóòótọ́ ẹ̀yin ló yẹ kẹ́ gbowó nínú oṣù ìgbà tẹ́mi ṣe máa gbowó sì di oṣù kẹrin ẹ jẹ́ mọ̀ pé oyún inú mi ó ti wà ní aboyún mi oṣù márùn ọjọ́ ìwọ̀nlọ́wọ́ tí mo wá fẹ́ kẹ́ ṣe fún mi ní pé ẹ oyún rẹ̀ mówó oṣù mi ẹ ẹ jẹ́ kí n gbà mọ́ òtí ìwà èrò ọmọ kọ̀ọ̀kan ẹ jọ ń torí Ọlọ́run tó bá dẹ̀ di oṣù kẹrin ẹ bá mi gbà ẹ jọ. ọkọ rẹ pé èmi náà mo nílò owó yẹn ló jẹ́ kí n wá ẹ rí i pé mo nílò ẹ̀ gan ni. ẹ wò ó rárá kò tí tó yẹn ẹ má ṣe rárá rárá ẹ má wọ ẹ ah, kò sí wàhálà má fara mọ́ ṣèbó oṣù kẹrin náà ni ó ti dé tán kò sí wàhálà ẹ̀wọ̀ ẹ ṣe ọlọ́run ò ní ọlọ́run ò ní tó iná kò sí wàhálà kò sí wàhálà ẹ má wọ̀ ẹ ṣe mú dúpẹ́ gan ni kò sí wàhálà. ẹ̀wẹ̀ yìí mo wá rí ọmọ yín ló wà lọ́sibítù ẹ̀jọ̀ ẹgbàá mi ẹ̀jọ̀ ìṣe owó àjọ mi ni mo wá gbẹ ẹ̀jọ̀ ẹ̀ ṣàánú mi ọmọ yín ló wà lọ́sibítù ẹ̀jọ̀. ọmọ ara ọmọ lè rìn náà ìjà ẹ wo kò sọ̀rọ̀ mímí mímí bàyẹ̀ wọlé ẹkọ owó jáde fún mi ẹjọ ẹṣà ń lù mí ẹwọ ojúkọ ẹ̀mọ ojúkọ ìrẹ yìí ah mo kú ìkòkò ti bẹ̀rù ẹjọ dúró lé má ṣe báyìí fún mi ẹjọ dúró lé ewu ṣé wọn pé mo ràn yín lọ́wọ́ bàtẹ́ ní ìdíwọ́ ẹjọ dúró lé ṣáà ah ẹ wo kò sọ̀rọ̀ ọkùnrin mi bà kí ni mo fẹ́ ṣe mo fẹ́ wo gba ìwọ ló ṣàlù mí kò sọ̀rọ̀ ọkùnrin mi. ẹ mọ̀ pé láti ìgbà Tóyìn ti wà lóṣù méjì ni bàbá ẹ̀ ti fún èmi nìkan náà ni ẹ ṣàánú mi torí Ọlọ́run. ojú àánú kó bá mi kó o ti kó bá mi. ojú àánú ti kó bá mi kí ni mo fẹ́ ṣe ojú kan ẹ̀pọ̀ ojú kan eré. ẹ wo ṣe láṣìírí tèmi kan kò tí mo mú e wà owó wo owó owó ni mo fẹ́ jẹ ṣàánú mi. ojú àánú kó bá mi kó ìyàwó lè rí ó ṣe yìí tán fún mi <laughs> ah! ó ṣe yìí tán oore ni mo dẹ̀ ṣe fún ẹ o ò dẹ̀ fìbí sọ́ọ̀fù mi ó jẹ́ kí n pàdánù ọmọ ah! yẹ oore mi tí mo rọ oore ni mo ṣe fún ẹ ó tó ti bímọ mi lọ́wọ́ ìyàwó lè rí a olóò oore ni mo ṣe bárábìnrin yìí o gbogbo ibi tí ọmọ tó sọ ní ọmọ lè rè tó bá rìn dé rédèrèdè játijàti wàhálà ìdààmú àlébà àfàtò gbogbo ẹ̀ ló máa dé fọ́ọ̀mù yìí kò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbígbà kò ní rí àṣeyọrí mọ́ níbi àfà mo ronú sí mo dẹ̀ ti gbọ́ báyìí ṣùgbọ́n àwọn tẹ́ ń sọ yìí àwọn náà fa wàhálà fún mi lọ́jọ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ bá mi jà á kódà ọmọ kan lọ lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ yìí àfà ẹ tún wá ní kí n máa wá wọn lọ sí kí n máa lọ bẹ̀ wọn. ìyá wa ṣe rí àwọn kọ ọlọ́run kọ̀ fún wọn ṣe sábàbí ni àsìkò tọmọ náà dá láti padà tó ni ṣe wá rí nǹkan tó ń jẹ́ kí èpè náà máa jẹ́ nípe ẹ̀yin fúnra lára yín eléyìí òkè ní àmọ́ ẹ̀mọ́ tẹ́ tí wàá ṣépè fún àkàndá ọlọ́run kan ni òun ló jẹ́ kí èpè náà máa jà kó tún wá padà sórí ọmọ yín àmọ́ ó bà ní kò tí ì bàjẹ́ àtúnṣe ṣì wà àtúnṣe kan ṣoṣo tó wà ní pé kẹ́ ẹ wá ọmọ náà kàn kẹ́ ẹ wá finúfẹ́dọ̀ kẹ́ ẹ fi ṣàdúrà fún kí ìgbésí ayé ẹ̀ kó nítumọ̀ kóun náà mọ̀ pé òun gbégbèsí ayé onítumọ̀ nígbà náà lọmọ yín yóò ládé lórí lòun náà yóò di ọlọ́mọ láyé ìyá wa ẹ má jẹ́ kí n fọkàn tanná fún yín o hmm. ṣé mo bí ètò tó kọjá lórí àpáta ṣe máa rí bẹ́ẹ̀ lọ́rọ̀ ọmọ yín ó ṣe rí tí ẹ̀ bá rọ́mọ náà láti ṣàdúrà fún kí ìgbésí ayé ẹ̀ nítumọ̀. àfà àwọn ọmọ táyà ní kí n wà lọ yé àti yẹ ẹ ni mo fẹ́ wá sí i kò yé mi ọdún yìí ti pẹ́. ìyá wa ẹ fọkàn balẹ̀ àwa náà á gbé ètò àdúrà kalẹ̀ a máa ṣe istiara á ṣe fún yín ẹ rí nígbà tí ọlọ́run ọba ṣì wà lókè tí ọlọ́run ọba aláwù tó ṣì wà lókè ẹ rí tẹ bá dẹ̀ ti rí tẹ ti ṣàdúrà fún ọ̀rọ̀ yín bá dayọ̀. mo ti gbọ́ àfà mo ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run àṣàgbára yín lọ kí ló ṣe ẹ kí ló ṣe tó ń bínú. mi ṣe ní bínú awoko mi ò láìkí nǹkan tó ń ṣe fún mi mi ò láìkẹ ṣé nítorí orí pé mo lọ́ọ̀vẹ̀ ẹ́ ó máa kàn máa kóríṣiríṣi obìnrin wọ́n máa kóríṣiríṣi obìnrin with different skills tó bá tiẹ̀ tún máa wá kó wọn ò tún ní wá fẹ́yàn tèmi àti ẹjọ́ wà ní kátígórì kan náà àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó jẹ́ pé ah, oh, in fact. Eh. ọjọ́ owó bèrè ni ẹ bàbá tọ̀ síbẹ̀ sọ pé ajá tẹ́rí yẹn ó láìkí egungun ọ̀bọ̀n tẹ́rí yẹn ó láìkí ọ̀gẹ̀dẹ̀ ṣùgbọ́n mi ìyàwó kò mo láìkí obìnrin torí pé obìnrin ló bí mi kò ní ragbá fún ẹni tí ò láìkí obìnrin kí lè ṣe ẹ má bínú sẹ sórí gbogbo àwọn kéèké ẹ wọn bẹlẹ jayan ni o nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n nìkan ò lè dá jẹ. mo lè dá o lè jẹ tán àwọn kan mo lè dá jẹ mo lè jẹ tán you go tire o tán I no go fit tired ó ti pọ̀ jù at least reduce ẹ mo lè máa tọ̀rẹ́ mi lè máa bọ̀ lọ́dọ̀ ẹ ká fẹ́ wá kí ẹ o ní imagine mo máa feel kí n kàn bá àwọn ọmọ kéékèèké yẹn lórí ẹ. àná ah. ọ̀rẹ́ yẹn gangan iṣẹ́ ló náà mo lè ṣá yẹn náà ah. o lè dá jẹ o lè dá jẹ o ẹrù tó wà nílẹ̀ yìí o lè dá jẹ ó yà wá ọmọ kan every one of them wọ́n bẹ̀lẹ̀ jà ìwọ gangan mo love ọlọ́run ọlọ ìgbà díẹ̀ náà ni now is it because i love you smile is it because i care is it because i promise. i love you too mọ̀nú láì. don't you worry okay i love you. jẹ́ ká jáde jẹ́ ká jáde kí lọ ṣayé fún ẹ. nǹkan tó máa fi mú mi náà. mo ká jáde mo fẹ́ lọ ṣọ́ọ̀bù fún ẹ ní ronú sí nǹkan tó bá fẹ́ rà. let's get there. is it because i love you. lẹ́yìn tàbí ka yasin àti suratul muliku a máa ṣe kúlú aláwọ̀ mẹ́ta kọ́lọ́mbà mú ìyẹ̀pẹ̀ búkò lójú ẹ̀ kọ́lọ́mbà pàṣẹṣẹ náà mọ̀ a máa ṣe bisimilahi rahmani rahim kúlú aláwọ̀ hard aláwọ̀ samad lámìyẹ́dì wàlámìhúlad wàlámìyẹ́kúlá kúfọ́ni hard bisimilahi rahmani rahim kúlú aláwọ̀ hard aláwọ̀ samad lámìyẹ́dì wàlámìhúlad wàlámìyẹ́kúlá kúfọ́ni hard bisimilahi rahmani rahim kúlú aláwọ̀ hard aláwọ̀ samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad ọlọ́run bala ń jùlọ gbogbo gbogbo àṣìṣe ẹ̀ kọ́lọ́mà kọ́lọ́mà àṣàforíjì fún. alifatiya bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arahman rahim maliki haumidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim gẹ́rù ni wọ́n gbé bẹ́ẹ̀ alẹ́ yìí wọ́n ládọ́ọ́lì náà àmì ọlọ́ àmì kún fàyà kún. آمين سبحان ربك رب الإنسان عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم ọlọ́bọ̀lá ń jùlọ ìyá ọmọlèrè náà kọ́ ló máa dúró tì wọ́n lọ kọ́ ló máa fi wọ́n lẹ̀ ọlọ́bọ̀lá ń jùlọ jẹ́kọ́ rí ẹ̀sùn látara ìwà wọn. Eh,

pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ mo béèrè èèyàn kan ládùúgbò yín bíbá yẹn ni mi ò rí lè múra sí orúkọ ṣùgbọ́n wọ́n pupa díẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ ga wọ́n dẹ̀ sọ́nà púpọ̀ wọ́n wá kọlà wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. ládùúgbò. bẹ́ẹ̀ ni. wọ́n kọlà. bẹ́ẹ̀ ni. ọmọ lè ìyá ìyá ọmọ lè ọmọ lè rẹ gangan ni mò ń wá. ọmọ lè rẹ tí ẹ ń sọ yẹn ìrọ̀lẹ́ ọ̀nà la sí ma ó sì ṣaláìsí. ọmọ lè rẹ ṣe kí ni. Ah! ọmọ lè rẹ ti kúkú ṣàgbà. ẹ ṣe kí ni. ọmọ lè rẹ ti ṣaláìsí. kí ló dé. ọmọ lè rẹ ṣe kí ni. ọmọ lè rẹ ti kú. ọmọ lè rẹ ò gbọ́dọ̀ kú. ọmọ lè rẹ ti kú ọmọ lèrè ti kú eh, tèmi ti bá mi o ṣébi ti fọwọ́ ara mi ṣe ra mi báyìí ta ni mo fẹ́ pè báyìí o ah! ta ni mo fẹ́ pè o ah! ọmọ lèrè ti kú kí ló máa gbẹ̀yìn ọmọ mi báyìí. má jẹ́ wálé ayé lásán má má jẹ́ kí tèmi ó gbé kí má ṣe wáyé bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa orí mi kó má gbà bọ̀dẹ̀ ibi káyé mi má má gbọ̀fọ̀ má jẹ́ kòfo má jẹ́ pasán láyé tí mo wà ṣó ti parí ṣó ti yá àtọ̀ nìyẹn àgbẹ̀ ti fapọ̀ sílẹ̀. òkúta bá sọ wọ́n pẹ́ lọ́pẹ́ sọ wọ́n ni. ká lọ́ra láti bínú ká má sọ̀rọ̀ òdì tó lè kó bá ní. omi tá a bá dà sórí á ń padà wálẹ̀ dandan ni. ṣó ti parí ṣó ti yá àtọ̀ nìyẹn àgbẹ̀ ti fà sí.